الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا شك nínú àwọn ẹni tí bíbẹ wọn láàrin àlòmà ewu ńlá ni ó sì bí aburú tó pọ̀ ẹsẹ̀ ń fẹ́ ìfura lè tó lágbára wọn náà làwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn afimọ́fínlẹ̀ àwọn ẹni tó sọ yìí pé wọ́n fẹ́ máa ṣírí yín kó lè bá gbé lọ fáwọn ẹni tó rán wọn níṣẹ́ kó lè bá jẹ́ pé ìgbà tó máa fẹ́ jà yín lógun ìrọ̀rùn ní ọ̀bàdé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ afimúfínlẹ̀ wọ̀nyí kí máa ṣòro púpọ̀ kéèyàn tó dá wọn mọ̀ kí ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n afimúfínlẹ̀ ni wọ́n jẹ́ afẹ́ wo ńbọ̀là lébù àti ayẹ wá wà wọ́n lè bá gbé tàfẹ́ni tó ń ra wọn ni wọ́n jẹ́ ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo orílẹ̀-èdè wọn náà máa ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tiẹ̀ àwọn afimọ́fínlẹ̀ tiẹ̀ tí wọ́n wà nípò ẹni tí wọ́n máa bá wa mú ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀tá ẹni tí ń bá ọ̀tá afimọ́fínlẹ̀ tiẹ̀ torí ẹ̀ ní ayé òde òní a rí pé gbogbo orílẹ̀-èdè iná ló ní ọ̀tẹlẹ̀múyẹ́ tiẹ̀ tó ṣe é pé gbogbo wọn iṣẹ́ kan náà níṣẹ́ tó ní kálukú ń ṣe lójú ọ̀nà àti dáàbò bo orílẹ̀-èdè rẹ̀ kó má bàa di nǹkan tí àwọn ọ̀tá tí wọ́n wàá gbà tí wọ́n bá tẹ̀ rí gbà tí wọ́n fi jẹ́ ẹni tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àṣírí yín yọ wà lọ́wọ́ wọn. ìrora náà ni a rí i pé gbogbo àwọn ìlú ilẹ̀ lárúbáwá lẹ́yìn wọ́n máa ní al-istikhbaratul 'amma al-istikhbaratul 'amma àná ni ilé iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ti gbogbogbò oníkálukú ọmọ gbìyànjú láti dáàbò bo orílẹ̀-èdè rẹ̀ tó bá rí yín tẹ̀ ń rìnrìn tó mú fura dání ọ̀dà yín dúró ẹ̀ ń ṣèṣe tó mú fura dání oníjẹ́ lọ wọ́n fi dá mọ̀ pé òní jẹ́ ní tí ó máa fa ìbẹ̀rù bójó fórílẹ̀-èdè wa ìgbà náà wọ́n tó tù ọ́ lẹ̀ ẹ bá wo gbogbo àwọn ìlú òyìnbó yẹn náà àwọn náà ní tiwọn oníkálukú pẹ̀lú orúkọ tiẹ̀ tẹ́lẹ̀ àwọn Soviet Union wọ́n ní KGB ẹ̀rí fún Amẹ́ríkà wọ́n ní CIA tọ́ Nàìjíríà. So, àwọn náà ní DSS oníkálukú ó ní àwọn arúlé sẹ́bẹ̀ nítorí àti lè bá máa mú ọ̀tá tọwọ́ ní orílẹ̀-èdè tiwa láti wá fimú fínlẹ̀ láti wá máa tọpinpin wa àwọn lè ránru wọn lọ sílùú òkèèrè wọn lọ bá wádìí nǹkan wa. wọn lọ fi mú fínlẹ̀ kwásìrí àwọn èèyàn kan wá bá wa. ní ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì rán apá kan nínú àwọn sàhábà pé lọ sí àyè báyìí wọ́n bá wọ́n bá láyé báyìí báyìí báyìí wọ́n sì bá ìwé kan tí wọ́n gbé ránṣẹ́ pẹ̀lú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ nítorí kàṣe ni kí tẹ́ bá ti pàdé rẹ̀ ìwé tán gbé ránṣẹ́ pẹ̀lú rẹ̀ ẹgbà ẹjọ́ máa lọ lọ́rìn. àkọ́kọ́ anábìyọ̀ sallallahu ọmọ nǹkan tó pamọ́. ọlọ́ọ̀lẹ́dàá nìkan ló máa ń tọ́pa mọ́ عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا ọlọ́nìkan lọ́ máa ń tọ́pọ̀ àmọ́ kèéfì máa ń tọ́pọ̀ àmọ́ yẹn mẹ́ni nínú àwọn ẹ̀dá rẹ̀ afẹ́ntọ́ba yọnu sí nínú àwọn aránṣẹ́ rẹ̀ ọ̀wọ́ ntọ́ba wù láti mú mà nínú ntọ́pọ̀ àmọ́ náà ni ó tún fún náàmà kò lè má gbogbo ntọ́pọ̀ àmọ́. ìdí ni tó fi jẹ́ pé àwọn ànábì ọlọ́run yẹn ọlọ́run ẹlẹ́dàá wa ó mú káwọn ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ wọ́n hàn pé ọlọ́wọ́n bá nìkan lọ́ ma ohun tó pamọ́. àsìkò tí Iblis tọ́ntàn bàbá ńlá wa jẹ wípé hal adulluka ala shajaratil khuld wa mulkin la yabla jẹ́ ń tọ́ka sí igi àjẹmọ́ sẹ̀mí láéláé kàn sí ọ láti ìgbà téèyàn àkọ́kọ́ ti ń bẹ lèèyàn ti fẹ́ kú igi tó tó bá ti jẹ nínú rẹ̀ ọ máa bẹ láéláé ni wọn àti onífẹ́ máa bẹ láéláé àlìjáná tí wọ́n wà yẹn ilé ìdẹ̀ra tó ga ju gbogbo ìdẹ̀ra lọ ni. igi tó akitẹ bá ti jẹ ìjọba tí kò ní parun yóò tiyín gbogbo bí ṣètọ́ni ṣe ń tan ádámù alayhi sàlámù jẹ yìí ádámù ọ̀mọ ń tọ́pa mọ́ àwọn ròyìn pé olù olùsènà sí àfúnni olùlanilọ́yẹ̀ ni wọ́n pe ni wọ́n kì í pín ìwé bẹ́ẹ̀ yẹn ó ṣe sórí nílé iṣẹ́ ṣetán ìwé bẹ́ẹ̀ yẹn sórí ibú náà wọ́n máa gbà ń bẹ̀. ìgbà tí kí baba ńlá máa ní tóun àtìyàwó rẹ̀ wọ́n á gbọ́rọ̀ sí ṣètọ́ni lẹ́nu ó ti ṣẹlẹ̀ ọlọ́ni kan jáde kó nu àlùjànnà ayé àti ṣàtúnṣe òsì má Nuh aleyhi salam tó bá kọ́ máa ń tọ́kọ́ amáni kọba ti máa béèrè lọ́dọ̀ Ọlọ́run wọ́n máa mí o inna bani min ahli wa inna wa'daka al ara àwọn ara ilé mi lọ́mọ mi wà ó sì ti ṣe àdéhùn òdodo wípé gbogbo ará ilé mi lọ́la àyàfi ìyàwó tó jẹ́ mùsíbà ọ̀kan náà àwọn ará ilé tó sọ pé ọ̀parun lọ́wọ́ aparun yìí ọlọ́run á sọ pé innahu laysa min kìí sọ̀kan náà àwọn ará ilé rẹ̀ innahu amalun ghayru salih iṣẹ́ bú lọ́mọ iṣẹ́ bú lọ́jẹ́ fún ọ. tọ́ lọ́wọ́gé níwọ̀n ọmọ ń tọ́kọ amáni kò ní béèrè tọ́lá ń bá tún dárú ẹ̀wò tó bí mílíọ̀nù tó mọ̀ ń ọ̀kan bò tọ́ Ibrahim aleyhi sẹlẹ̀ àwọn náà máa ń tọ́kọ torí pé ńgbà táwọn mọ̀lẹ́kà dé sábà alálejò tán aláwòrán wọ́n jókòó náà jókòó. ó ti torí wọn ọlọ́pàá odidi àgùntàn ńlá tọ́sára ó gbé àgùntàn káwájú wọn ní kí wọ́n máa jẹ́ ó rí pọ́wọ́ wọn ò débẹ̀ ẹ̀rú bá anábì Ibrahim aleyhi salam àti ṣeéṣe ní lálejò tí ò ní jẹ nínú oúnjẹ tá a fún. wani a irú wa máa ń jẹun màlẹ́kà làwà èèyàn àwọn kan jókòó tí ọba ò sì dá ọmọ kì í tún ṣe pé bóyá nǹkan kan tó wà níbi tí wò ó sí ni ibi tó wà náà wọ́n wà ìwọ ò sì dáhùn mọ̀ pé màláìkà làwọn. ok sanabi Ibrahim alayhi salam tó bá nímọ̀ nípa tó pamọ́ sí eléyìí ọ̀pamọ́ sí i bẹ́ẹ̀ ni gbogbo àwọn ànábì ọlọ́run yẹn kò sẹ́nìkan nu wọn tó máa ń tọ́ pamọ́ tóbi dórí ọ̀gá wa ànábì Muhammad sallallahu alaihi wasallam bóòlù ànábì ti ṣe wá mà wípé ìwé kan bẹ pẹ̀lú obìnrin kan tó ń rìnrìn àjò tó ń bẹ láyé báyìí báyìí báyìí ẹ lọ gbàwé wà. nínú tọ́lọ̀ ń fẹ́ láti fi máa ànábì nù tànábì ò lè ti ká ara rẹ̀ dà mọ́. ìgbà táwọn wá bá obìnrin wọn wá sọ pé wọ́n ní wọ́n fi ìwé kan rán níṣẹ́ ànábì ní ká gbà wá. ah ìwé kankan ò sí pẹ̀lú mi ìwé àbí ńlá ní kò sí bó ṣe fẹ́ sí o nítorí pé ẹni tó rán wa sí ọ kì í parọ́ inú kó gbéwèé kalẹ̀ ní pẹ̀lẹ́kùtù kọ́ ọ máa lọ lọ́rẹ́ àbí ká sì jọ sí hòhò títí tá fi débi tí ìwé ń bá wa ọ̀dọ̀ ẹsẹ̀ mi jẹ́jẹ́ bọ́rọ̀ bá jẹ́ bá ìwé tí wọ́n sì rọ awé fún ẹgbàá tọ́ àwọn bá gbàwé wọn mú wáfà nàbí sallallahu alaihi wasallam wọn káwò wọn káwò wọn kí wọn ní ti post office ńgbà tí post office ń rìn wọn ti fọ kọ́kọ́rọ́ pé kọ lọ gba kọ lọ kówè tó bá wà nù bọ́ọ̀sì wa gbogbo lẹ́tà tó kọ sí ọ̀gá rẹ̀ tó ránṣẹ́ ó sọ̀rọ̀ ajá pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹ̀ lọ fínífíní gbàtọ́ wa kà tó tún wá fi gọ́ọ̀mù lẹ padà ọwọ́ adúró tó fi gbẹ tí òfin ní hàn pé wọ́n ti já o gbaná ló tó kó lọ jí sẹ́wọ́n àgbà tí ń gọ̀ ń kà ní sòsọ́ pé ìjàmbá ni wọ́n bá kà wọ́n fàábí gba ìwé ìwé tó pàtàkì débi pé wọ́n gbá àwọn èèyàn dìde pé kí wọ́n lọ lé ẹni tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ mú ìgbà tí wọ́n gba ìwé ńlọ́dọ̀ rẹ̀ wọ́n káwò káwọn ò tiẹ̀ fi mọ báwo ló ti ṣe pàtàkì tó tánà bí fi fáwọn rúṣẹ́ báyìí ṣe wọ́n á já wọ́n mú ìwé wá fún anabi sallallahu alaihi wasallam lẹ́sìn mọ̀ pé anabi ọ̀mọ̀wé kan nítorí pé annabiyul ummi anabi aláìmọ̀ akọ màkà ní ìròyìn anabi sallallahu alaihi wasallam so anabi ní kún ọkà kó wọn gbọ́ kọ̀mọ̀wé kọ́ láyé rẹ̀ tí lẹ́yìn ìgbà tó kú ní àwọn amọ̀wé kọ́ tí wọ́n fi ń kó lẹ́tà fún wọn pé kí wọ́n bọ̀ fi jíṣẹ́ fànàbí Madina lójútọ́ bá débẹ̀ láti wọ́nà kó sọ lẹ́tà hàn látọjú fèrèsé ànábì ọkà àríkí àìmọ̀kan ọ̀sẹ̀ ànábì kàwé lójú ayé rẹ̀ nígbà tó wàá kúta lọ́lọ́ tírénìn àbẹ́ ẹ̀kọ́ ọlọ́ọ̀lé <laughs> ẹ̀kọ́ àwọn àgbà kọ̀ wàá kọ́wé máa kà torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo àwọn ẹni tí ń sin lọ́n láì á ọ̀rọ̀ wọn ó sórí ẹrù wọ́n wá kàwé nsánàbì sallallahu alaihi létí wọ́n bá gbọ́ pé ẹnìkan nínú àwọn sàhábà ní sisi ọ̀tẹlẹ̀múyẹ́ fáwọn kèfèrí Mẹ́kà tí wọ́n ń jábọ̀ fún wọn nínú òwe ni ابن أبي بلتعة حاطب ابن أبي بلتعة وكانوا عن صحابة وذو أجو كانوا عن صحابة وقالوا لا wípé òun o ọjọ́ kan nínú àwọn tó kópa nínú ogun Badr ogun Badr ghazwatu Badrinil Kubra ogun badar tó tóbi jù ogun ńlá àkọ́kọ́ nínú islam yẹn ọlọ́run ọba ó mú kí àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ ìta oró lọ́jọ́ tá à ń sọ yìí wọ́n á ju ọgọ́rùn-ún mẹ́ta ó lé péréte lọ ọlọ́run fún wa ní bíborí àti ìṣẹ́gun lórí àwọn kèfèrí tó lé lẹ́gbẹ̀rún. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين mélòó mélòó làwọn àjọ tó kéré ló ń kà tí wọ́n borí ìjọ tó pọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run ọba ń bẹ pẹ̀lú àwọn oníṣòwò báyìí wọ́n jagun yìí gbogbo ẹni tó kópa nínú ogun yìí ó dèèyàn ńlá ọlọ́run ti ọlá ńlá fún wa nínú wọn ni Hatib ibn Abi Balta'a kí ló wá sí wa Hatib wa mùsùlùmí wa huwa mùnáfìkì òǹtú àṣírí ànábì sallallahu alaihi wa sallam fáwọn ọ̀tá ànábì kí ló àṣírí tó tú. ó ń tú àṣírí pé ti ń palẹ̀ ogun mádì yìí ó sì lè kọlù yín lásìkò yòówù ọba fẹ́ a eléyẹn bí ìgbà tí èèyàn ń ṣe jàǹbá ni ìjàǹbá tiẹ̀ ni òǹtí àṣírí ànábì sallallahu alaihi wasallam fáwọn ọ̀tá ànábì káwọn múra dáadáa kánábì ọmọ bá fi ogun kó wọn. tọ́ ọ̀tá àṣírí wa tún. Umar ibn al-Khattab radiyallahu anhu onírà ànábì ẹ pa mí láṣẹ yọ̀ǹda fún mi kí n bẹ ilé yìí lórí ẹ jẹ́ n bẹ lórí ẹ rí i pé nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn kan náà sàhábà máa tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kọgbà àwọn láàyè láti ṣerun tí Umaru tọrọ ń bi ẹ̀jẹ̀ ń bẹ lórí àwa rí ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n ti pé ànábì ẹ̀jẹ̀ ń bẹ lórí tí ànábì ní ẹbẹ lórí so ó túmọ̀ sí pé téèyàn bá jẹ́ olórí ó yẹ kó láwọn kan lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n pé wọn ò ní gbàgbẹ́rẹ́ téèyàn kan bá sì ṣẹ̀ sí aṣíwájú wa nídìí ẹ̀sìn yẹn ká láwọn ẹni tó ṣe pé wọ́n dún kùkù lájà má wọ́n sẹ̀rù bá ilé ń mímọ́ lẹ́sẹ̀ lọ́nà tó ṣe pé tí ẹlòmínà bá ronú àti ṣerú ẹ̀ yọ mọ̀ pé wọ́n kan àbùkù kọjá àbíkẹ́ àfọ̀ torí ẹ̀ kẹ́nìkan ọmọ á sọ pé ẹ ẹjọ́ tẹ dáhùn orí ìbéèrè tí wọ́n fi yín o ẹjọ́ tẹni tí òwò ti rà dáadáa ni kọ́mọlẹ́yìn kan á sọ pé kí lọ sọ ṣé ó wí ní àbọ̀bọ̀ bàbá jẹ́ ń gbá ilé yìí létí ha wọ́n gbà létí <laughs> má gbà létí ẹ̀rù ń bà wá pé tí wọ́n bá gbà létí etí lè di torí inú ti bí ọ tó bá tiẹ̀ jẹ́ pé kò tí ì sẹ́ni tínú bí jù nù yín ni àbá kíkọ́ gbà máa dúpẹ́ fọlọ́n pé gbogbo yín ni inú ti bí jù sọlọ́nà bá kẹ́ á ah, ọlọ́mọ dúpẹ́ fọ tí ò bá lọ jẹ́ pé inú bí kálukú jù ni bá gbà fọlọ́n lónìí irú ẹ̀ wà láwọn agbọ̀nbìkà nàìjíríà yìí bó tilẹ̀ jẹ́ pé wọ́n máa ń sí lò wọ́n máa ń sí lò so ẹnìkan bá ń ṣe bí o ti ṣe tọ́ bí o ti ṣe yẹ níbi ìdánilẹ́kọ̀ọ́ kan láwọn agbọn bí àwọn ilẹ̀ haúsá yẹn hmm. láì instruct anybody àwọn òtí ẹ̀ nínú ẹjẹ́ àlù ẹjẹ́ agbálẹ́tì wọ́n kà lè gbé ní kọ́ Allahu Akbar wọ́n sọ Allahu Akbar àfa ńgbà tí wọ́n bá pé Allahu Akbar kẹta ó ti wà lóde mọ́sálásí báyìí so ó sì bí kí àwọn olùmọ̀ yẹn kí wọ́n ní ọ̀wọ̀ ó bí kí àwọn ẹlẹ́nu pányápányá wọ́n má ráyè sẹ́nu pányápányá sí wọn àwọn ẹni tó ṣe pé wọ́n máa fẹnu họlẹ̀ wọ́n ráyè fẹnu họra wọn lára àwọn olùmọ̀ torí ẹ̀ ẹ àwọn ẹsẹ̀ tí wọ́n bá fẹ́ kó àwọn ahadith tó tọ́ka sírò àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí jọ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹnì kan ti hùwà aláìlẹ́kọ̀ọ́ sànàbì táwọn fàábọn ní ẹjẹ abẹ́ orí ẹ̀ à tí wọn náà bá gbọ́rú ẹ̀ ikọ̀ ọ̀mà ní jẹ kalẹ̀ inú ẹ̀rú ọ̀bọ̀ àbí òníbọ̀ ọ̀bọ̀ wọn bẹ́ orí olúwa rẹ̀ á àjẹkẹ́ mo ti kọjá àlà ṣẹlẹ̀ yìí wọn bẹ nù kẹtì máa ń ṣẹlẹ̀ táyé gbà yẹn ìgbà tí Umar ní ẹjẹ bẹ lórí ànábì òjò wọn bẹ lórí o òjò wọn bẹ lórí ẹgbọn kẹtì ọmọ Abdullah ibn Ubay ibn Salul tó sọ ó ní nínú àwọn ansọr èmi ò rí ọmọ kan tó máa ń ṣe dáadáa sóbì rẹ̀ bíi tèmi mùsùlùmí gidi lọ́mọ èèyàn jákujàku bàbá gẹ́gẹ́ bá lọ́n sọ pé yukhrijul hayya minal mayyiti wa yukhrijul mayyita minal hayy ọlọ́run a máa yọ alààyè kúrò jáde látara òkú gẹ́gẹ́ bí tí ṣe máa yọ òkú jáde látara alààyè ọmọ alààyè ni bàbá òun jẹ́ òkú ọmọ yẹn wá bá nàbì sallallahu alaihi wasallam á sọ pé wà nàbì èmi mọ jẹ́ gbàlérò pẹ̀lú bàbá mi o àmọ́ but eh, tí mo fẹ́ sọ ni pé àìbá mà tí ẹ bá ti pinnu láti pa èmi ni ẹ jẹ́ ń pa subhanallah torí kété ẹ bá pa ẹlòmíì láti ẹ pé kọ́ pa ìní lè mú ẹ̀ńtọ́ntì yẹn ṣe mára tí ń fi máa wọ́nà láti pàgbẹ̀sán àmọ́ tó bá pè mí lẹ́ bá pa láṣẹ pé kí n pa bàbá mi kò sáàní burúburú pé èmi mọ̀ mọ̀ páàkì tún á para mi torí ẹ̀jẹ̀ bá ti fẹ́ pa èmi ní kẹjẹ ń pa ẹ̀rí pé ìmánì ní agbára kìí ṣe bí ìmánì sùkẹ̀sùkẹ̀ tí wọ́n ń gbé ká bí búrẹ́dì bómi tó ń tan rẹ̀ dànù ẹ wọ Abubakar radiyallahu anhu lọ́jọ́ ogun Badr ó ń wá ọmọ rẹ̀ Abdulrahman kó wọ́n pa Abdulrahman òun náà wá bàbá ká kó wọ́n pa imani nìyẹn àti imani àti kófòrò ọ̀tá ni wọ́n bàtí táǹtì wà tí àwọn kèfèrí tẹ̀ wọ́n jọ ń yọ̀ mọ́ra yín sẹ̀sẹ̀ tẹ̀ ń di mọ́ra yín bí ìgbà tó ṣe é pé ẹ̀jẹ̀ tẹ́tẹ́ tí ìmánì tí ọ̀ lápá lára rẹ kọ́ ọmọ pé kèfèrí ọ̀tá rẹ ni ìgbà tí kèfèrí ń wú ọkọ ń fẹ́ fi ọ́ sóúnjẹ àárọ̀ wọ́n ń ronú kó ó fi sóúnjẹ alẹ́ títa ní ọ̀kọ́ bọ́ sí sóúnjẹ àárọ̀ wọn máa kọ́ jẹ́ lẹ́yìn ní àbítalẹ́ òun bá fi ọ́ sóúnjẹ àárọ̀ lọ́ọ́ bá parí. Abdulrahman ibnu Abi Bakrin òun wá bàbá rẹ̀ ká láàrin àwọn mùsùlùmí ìtọ́jẹ́lógún nìkún fẹ́ pa bàbá tó sọ̀bá sọ̀bá àwọn kèfèrí máa ń sọ bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí tó bá ti gba islam ibi ìgbà tó ṣe pé ó fojú ọ̀nà lẹ̀. àwọn ẹni tó sì nàbàjẹ́ tó yẹ ká máa ká máa báwí ká máa pè wọ́n ló kọ àwọn ni wọ́n ń pa wá bẹ́ẹ̀. Abubakar náà ó sì gbìyànjú pẹ̀lú ọmọ yẹn títí ọmọ yẹn kọ̀ láti gba islam òun náà wà ń wá ká ọmọ wa rí bàbá bàbá ò rí àánú bàbá wa sọmọ kò ní da kápò ló ń pa bàbá o ọkàn tó mórí lọ́nà àbòmí ó lé àwọn mùsùlùmí ká àwọn mùsùlùmí náà lé òun náà ká títí tó gun fi tán wọn ò Abubakar ò rí Abubakar màtógun á mí tí gbogbo nǹkan ti tán ọmọ náà wàá padà gba islam torí sẹ́yìn máa pọ́lọ̀ ń sori ńlá fún Abubakar bàbá àti ìyá rẹ̀ mùsùlùmí gbogbo àwọn ọmọ rẹ̀ mùsùlùmí ó gángan fúnra rẹ̀ àgbà nínú àwọn mùsùlùmí. ó wá ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí Abdulrahman yìí tó ti gba islam ah! mo sì ń wọ ọ̀ka lọ́jọ́ ogun Badr nba ti rí ọjọ́ náà ni wọ́n bá ti pọ́ dànù tọkàn wọ jahannama tíwá tó náà bá ní ah, èmi náà wọ àyíká bá mi but nítorí tẹlẹ ń jọ ẹ̀ nìkan èmi rí à ah, ọ̀ wá fọ́ tọ́ mi pé àánú yín ló tún ṣe mí ah, àánú àbí ńlá ọba rí bọ́yé mi ni àbí wọ̀ ẹnìjọ́ kọ́ rẹ́ nìkejì pa láti kọ́kọ́ bàbá ẹ̀mí ni kó wọ́n ti ọ̀sẹ̀lẹ̀ so ẹ wo bí ìmánì ti lágbára nítorí pé tí ìmánì bá ń bẹ gbogbo nǹkan míì kọjá mọ́ nǹkan kan owó mọ̀lẹ́bí kìnnì kan àjọmúlé tirẹ̀ ìmánì wal kufur ah. so nítorí ẹ̀ a rí i pé àwọn sọ̀hábà yẹn ìmánì pọ̀ fún wa nítorí kí wọ́n ṣe tọ́lọ́n lọ́pọ̀lọpọ̀ eléyìí mú kí ìmánì wọn máa lékún kí bá ti ṣe sọ lọ́dọ̀ ahli sunnati wal jamaa wọ́n ní al-iman i'tiqadun bil janan wa qawlun bil lisan wa 'amalun bil jawarih yazidu bit ta'ah wa yanqusu bil ma'siyah níta aláti sọ́kàn rẹ̀ ni wọ́n ń pè ní ìmánì táǹsì tó ń wí jáde lórí ahọ́n wa táǹsì oríkèé wa ti sẹ́tọ̀ a máa lékún pẹ̀lú tẹ̀lé a máa dínkù pẹ̀lú sẹ́lọ̀ àwọn sàhábà sílọ̀ gidi Imani wọn lékún púpọ̀. Ah, ṣé lásán wọn sọ pé tí wọn bá gba ojú ọ̀nà kan ṣètọ́ni òtótó lè bọ́ gbójú ọ̀nà náà bọ́nà bá ti lè wù kọ́ fẹ̀tù. Umar radiyallahu anhu tọ́lọ́n ṣe bẹ́ẹ̀ sọ́run lè jókòó sí di àpótí tẹlifíṣàn kọ́ máa wo máàcì fún six hours kì í ṣètọ́ni ọmọ bá gbọ́nà sótẹ́tì ọ̀n lo àìsàn fújì àìsàn ni wọ́n pè é tó orin ọbẹ̀rẹ̀ eré ọbẹ̀rẹ̀ látago méje táwọn ẹrú ọlọ́run táwọn ń ṣe sọ̀látùl Maghrib lọ ẹ̀yin ọbẹ̀rẹ̀ sí ní jójó fújì wọ́n máa wá ṣe é títí wọ ìṣá wọ́n ó ṣe é títí wọ àṣùbà tó lè jẹ́ pé tí àwọn náà ń ṣe nu ní ṣètò ọ̀nì ọba gbọ̀nà kápẹ́sàn kásò fúnfún kásẹ̀ mùnáfìkì. èyí tí wọ́n gba gbogbo òdodo gbogbo ràwọ́ ń bẹ̀ kọjá pé nǹkan táwọn sọ̀hábà ń ṣe nù yóò jẹ́ pé Umar ń kọjá ṣètọ́nù oníbà gbọ̀nà pé kí ni sọjẹ́ ká sára ọlọ́run dá wa léèyàn gẹ́gẹ́ bó ṣe dá ẹni ìṣáájú léèyàn ṣùgbọ́n àwọn ẹni ìṣáájú gbogbo wọn wọ́n fi ronú pákó tó fà ni wọ́n ṣe ń ṣe tí ó wúlò fún lọ́fà ló fi jẹ́ kó gbogbo ohun tí ì ṣeni láǹfààní téèyàn fi kábàámà téèyàn bá lọ ni làwa máa ṣe. so ṣẹtẹ́nà máa bẹ́yìn náà sẹ́rọ́ wọ́sọ̀rọ̀ ìyá ní ti ń bẹ láàrin ìpẹ́ àti ìràwọ̀ tó dínà jù a ó ti dínà jù àwọn ni ìràwọ̀ tí ń bẹ láyé tó ga tó dínà jù àwa sì lè pẹ́ àti ìṣẹ́ntì ó mú agbérí nítorí ó jẹ káwa náà tiẹ̀ wá ń pò gíga bí ìranu bí ìrẹ́gbẹ́ bí rádaràda fẹ́ẹ́rì tọ́pọ̀lọpọ̀ tẹ́bàtì yóò tún máa ṣèbàjẹ́ yóò tún máa ṣàbùrú yóò tún máa mumi sí pé kíni kí ló burú ń bẹ̀ ní yàrá bá dáràn tí yẹn sẹlọ̀n àṣẹ ní kíni ó rí ti fi ṣèyàn sáti kó nbí tá a wà yìí kọ́ dára lẹ̀ wá gbà. torí ẹ̀ Umar radiyallahu anhu ó ní ẹjẹ̀ ń bẹ lórí anabi sallallahu alaihi wasallam ni ẹ má bẹ lórí o innahu badri nítorí kọkàn nínú ẹni tó kópa nínú ogun badar ni ọ̀kan nínú àwọn tó kópa nínú ogun badar ni yẹ́n ni pé àwọn pé tó bá fẹ́ fún ọ rìmáàkì báyìí ó ní ẹ fílẹ̀ ọ̀kan nínú àwọn tá a máa ṣàìsùn lórí òfófó má ju lójoojúmọ́ ni. <laughs> so tẹ́ bá fi lè pa ìjókòó fòfò ìjókòó ẹ̀gàn wa tá a máa jókòó kò ní lárinrin torí ló information tó wà vital wa tí tètè gbé ní ọjà máa rọrùn ṣùgbọ́n àwọn tí wọ́n lá ìnáwó ọ̀kan náà tó kópa nínú ogun ìbànújẹ́ ńlá fáwọn ẹni tọ́lọ̀ pé ogun nítorí pé ń gba àwọn woro ọlá ńlá tọ́lọ̀ ń ṣe fún gbogbo ẹni tó kópa nínú ogun Badr kálukú ń kábàámà pé kí ló dé tí ń tẹ̀lé wọn jọ̀nà ẹ fi sílẹ̀ innahu badri àwọn sàhábì parọ́ nínú ẹ̀kọ́ tí fi kọ́ wa táwọn náà bá ń tẹ̀lé ayé wọ̀ bá tó rùn ní tó ṣe wọn ò nílò ṣe o sínú ẹni tó kópa ní ogun wọn á fẹ́ bàdìrí ń bàbá bàbá wò bàbá tó ń bẹ ní jọ náà. kò sẹ́ mọ̀ pé láyé ìsìn gbogbo ń tẹ̀ ṣe inú wọn máa fi yìn yín ń tẹ̀ ṣe yọ ọmọ wẹ̀ yín náà kó fi yìn nígbà tí ò sí bẹ̀rù ọlọ́run wọn ó sì yà jẹ irú wọn. لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم ما اللي wípé àwọn ẹni tí máa yọ ayọ̀pọ̀rọ̀ dunnú sí ní tí wọ́n rí ṣe nítorí ṣe ayọ̀pọ̀rọ̀ ti jẹ́ ó yẹ kó ọmọ bẹ̀rù ọlọ́run pé sọ́lọ́ wọn gbà bí ò gbà. àwọn ẹni tí máa nífẹ̀ẹ́ sí kí wọ́n máa yìn àwọn lórí tí wọn ò rí ṣe ntí wọn ò rí ṣe wọn fẹ́ kí wọn máa yàn wọn lórí ẹ̀pọ̀ orí ṣe má lérò yìí pé wọn bọ́ lọ́wọ́ yà o ọlọ́ni wọn ní bọ́ lọ́wọ́ yà walahum adhabun alim ìyà ẹlẹ́tẹ̀ lérò yọ jẹ wọn ní ìsìn àpèjú ìwà ń ṣiṣẹ́ ẹnìkan náà ń ṣiṣẹ́ mẹ́kù tó bá ń pè ọ lórí fóònù yóò máa ọ̀gá mi o ọ̀gá mi wọ́n wà lóyà lo ọ̀gá mi báwo kọ̀kọ́sẹ́ lọ́dọ̀ rẹ̀ rí bàbá rẹ̀ ò mú àdọ̀ rẹ̀ wá kọ́sẹ́ rí onú òsì finú fẹ́dọ̀ múra rẹ̀ wádọ̀ rẹ̀ wá kọ́sẹ́ rí iṣẹ́ òsì dàrú ma lójú rí ńjọ́ kan kọ́ wá bí ọ pé bò láti yanjú ilé ọ̀nà tó fi wádọ̀gá rẹ̀ dà ìwọ èyí sì ṣe pé ẹ ti dá magazine kan lẹ̀ fáwọn mẹ́kọ̀ọ́ kẹ́ ẹ máa ṣàlàyé nínú rẹ̀ pé àyè bá a mọ̀ tomato bá dákú báyìí tomato bá ṣe báyìí bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ni. kó mo ṣe jọ́gà rẹ̀ àmọ́ máa ra magazine yẹn ni gbogbo àwọn àlàyé tẹ̀ ń ṣe mẹ́ẹ̀ mọ́ máa lò ok mọ jọ́gà rẹ̀ distance ọ̀gá. kò rí bẹ́ẹ̀ o wọ́n máa pe ọlọ́gà rẹ̀ wọ́n máa dunú sí i. tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ ńjọ́ kan lọ́wọ́ sọ Ọkọ gbọ́ tí kálukú ń kùn pé tá sẹ́yìn. apọ́nlé ni yaka ẹ̀jẹ̀ kò sí yaka tí ò ló kọ rẹ̀ tá lọ́kọ́ sẹ́ kọ́ mi ọ̀gá ọ̀gá ta tó bẹ́ẹ̀ náà ní kí ó ọ pọ̀ pẹ̀lú àwọn kan pé ọmọ kí oyin náà lọ́nà o níjọ́ lẹ́kọ́ kí mo rò pé ẹ jẹ́ ní táwọn yóò lé dáadáa kí mi irú pé wò ẹ bàbá àfi pa àwọn mi ọ̀fẹ́ tàn jẹ ọmọ yìí ọmọ kí omi mo rò pé yé bàbá yìí ti jù ah ẹ tó máa parọ́ ọmọ ẹ rí lọ́n ti sọ pé ń fún ru wọn àwọn ń fẹ́ ru rọ̀ n'aka ọmọ oyin náà ní lórí íńtánẹ́ẹ̀tì <laughs> irọ́ lásán tó fi máa parọ́ mọ́ mi pé mo sọ ní tí ń sọ nígbà tí wọn náà bá ti ń gbà wọlé tó ń ti ń gbà wọlé yọkàn máa rìpọ́ọ̀tù on you what you did not say nígbà tá à ń pè yín láàfà ẹgbẹ́ ẹ̀ ń gbà àwa lè sọ̀rọ̀ tẹ́ ẹ sọ sí ọ̀yẹ́ kẹtù gbẹnu lọ ìyẹn ni pé ńgbà tá à ń parọ́ jíjọ́ máa kí oyin máa yín ẹsẹ̀ nu dédé síbi ẹ̀ sọ̀rọ̀ òkè tá a bá wá lọ́mọ yín lẹ́sẹ̀ ní tí ẹ̀ sọ pé ẹ sọ ó tún yẹ kẹ́ gbẹnu lọ́nà ọlọ́mọ jù torí ẹ̀ àìmọye ẹni tí èsì bàbá rẹ̀ lọ́kà mọ́níkì wá rí ní bàá mi inú rẹ̀ máa dùn pé ọ̀là àlùbáríkà lórí irọ́ àfà tó bá dijọ́ kan tí bàbá ń sa ìdásí ọ tó à ń bínú ẹni ah, dáàdì rẹ ni because in different occasions mo ti wà ń bẹ̀ tó sọ pé bá mi bá mi bá mi bá wò àbó tiẹ̀ gbọ́ tó gbogbo ẹ̀ ń tà pé bá mi ni bàbá wa ni tó túbọ̀ sí pé ìwọ tẹ́tí ń pè bẹ́ẹ̀ sínú rẹ̀ ń dùn ìwọ ló ti di aburú fúnra rẹ̀ ntọ́ ọba ṣe má jẹ́ wọn fi yan má jẹ́ inú rẹ̀ gún dùn ètò ọ̀sẹ̀ kankan má fi yan tó bá lọ́nà fẹ́ kọ́ gbà pé kíni kí lóyún fẹ́ fún kí lóyún fẹ́ fún ọlọ́ọ̀ni kọ́ dákun kọ́ gba níta máa ń ṣe lẹ́sìn àmì èèyàn ẹ̀hán recognize wọn recognize kí la fẹ́ fi rọ́ọ̀sì ọ̀ recognize níta ṣe kí la fẹ́ fi ṣe àwọn ńlá àlùjọ náà ni àbí náà àbọ̀ gbádùn wọn pe wọn recognize rẹ gbọ́rọ̀ so lábẹ́ báwọn ẹ máa kíyè sára because ntí máa jẹ́ kéèyàn sórí ibú àwọn nǹkan kéékèèké ni gbogbo sẹ́tò ṣètò yẹ kó ṣe sábàbí kó fi wà lìjẹ́ náà hmm. lọ́ba tá ń padà nù ibi tó ń ti tó ti nífẹ̀ẹ́ sí kárí mi kárí mi o àkóbá ni ńlá ni ìfẹ́ kó ọmọ yìnyín o àkóbá ni ńlá ni àtẹ́tòsí àtẹ́tòsí tó máa fi yàn yóò tún jókòó yóò tún máa rẹ́rìn músẹ́ yóò máa yí lórí àga láì jága bábà onímọ̀ kí wọ́n ń kó bò ní torí ẹ̀ ẹni tí ó jẹ́ bàdìrí wọn ò ní pè ní bàdìrí yìí. anábìnrin àfilẹ̀ inahu bẹ̀dẹ̀rì ẹni tó kópa ní ogun bàdàrà lọ́dọ̀ olódo onítọ̀ ẹgbẹ́ kan tó wà láyé yà wọ́n ń pè báwa ti rí ẹgbẹ́ mọ̀hàjírú àwọn náà lẹ́tọ́ sọ bàdàrí yà lónìí ẹgbẹ́ náà nù ńgbà tí wọ́n kankan ma kan mà ò dá láti lọ lé kí bóòlù ti gbàdúrà pélé kí ó tó tún lọ náà kìí ṣe ibi tí wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ gidi ànàkùn bí nàkùn lọ fọdún mẹ́ta kọ́. so kò sẹ́gbẹ́ kankan ẹgbẹ́ kọ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ is an ideology and ideology kìí ṣẹ́sì tó bá ti jẹ́ pé ideology lọ́ọ́ máa tẹ̀lé lọ́ọ́ máa defend àwọn ó fi gbèsè ayé ṣòfò. So so gbogbo ẹgbẹ́ sì máa ń wò pé àwọn làwọn superior àwọn yòókù superior ẹgbẹ́ kìí ṣe fáàrí pẹ̀lú pé adúpẹ́ fọlọ́n gbogbo wa ni mùsùlùmí no adúpẹ́ fọlọ́n pé we are all members so mẹ́mbà ẹgbẹ́ ńlọ́jà kìí ṣe pé mùsùlùmí lékún ọmọ ẹgbẹ́ lékún ni tí ẹgbẹ́ bá wá di pé ó mú àwọn èèyàn lómi dáadáa àwọn ẹni tí ń sẹgbẹ́ ń pàápàá jùlọ àwọn abẹnugan wọn kò ní tì wọ́n lẹ́nu láti máa sọ pé ẹni tí ó bá sẹgbẹ́ yàfa kò ní wà lùjẹ̀nà. lẹgbẹ́ náà bá dẹ́sìn mi àbí kí ló dé táwọn fi ń ṣe Islam tó bá fẹ́ wà lùjẹ̀nà kí ló dé táwọn fi ń tẹ̀lé tí anabi Muhammad sallallahu alaihi wasallam ẹ bá fẹ́ wọ náà ó kéńjọ́ tẹ́gbẹ́ yín o ìrégbèjà ẹlẹ́ǹsẹ̀ tẹ́bá tí wàá gbé sí pòsíṣàn yìí pé láì ṣe ọ̀sánì jẹ́nà tẹ́ẹ̀mà yìí pé am lahum shuraka shara'u lahum min ad-dini ma lam ya'zan bihi Allah adẹ́kùn ti láwọn orogún kan nù tí wọ́n ń ṣe àwọn òfin kan fún wa nínú ẹ̀sìn tí èso ọlọ́run ọba ló ṣe lófin torí ẹ̀ kò tẹ́gbẹ́ o káàpá nàbì dẹ́gbẹ́ kan lẹ̀ bàbá nàbì tún bá wọn stamp ẹ̀ pé bàdàrí lẹ́nìkan ṣé wàá gbọ́ pé òhòdì náà wà nàám abẹ́ ẹ̀gbọ́n rí kàndàkì ńkọ́ àgbọ̀ ó kó ogun gbogbo eléyìí yàtọ̀ sí ọ̀tọ̀ oníkòsógun mọ́ àfi ká ẹ máa kiri káyé ntọ́lọ̀ ń sọ pé ń bẹ òní kò sí ẹ̀wọ́n lẹ́sìn irú ẹ̀sìn irú ẹ̀sìn kúgbẹ́kúgbẹ́ wò ni ọlọ́run sọ pé kíní kan bẹ̀ kò sì ní tán kò ní parí ideology tí wá bíi lórí pé ntọ́lọ̀ ní bẹ̀ kò sí ma ọjọ́ kó ń di règbè ó yẹ tán rẹ̀ dà ó yẹ tán rẹ̀ dà wọ́n á lọ tẹ̀ bá ti rọ irọ́ la lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń jẹ́ wọ́n ní sílẹ̀ ìnáwó bẹ̀dẹ̀rì ọ̀kan náà tó kópa ní ogun bá dàrí sẹ́wọ̀n kó gun à kìí ṣeré o ogun kìí ṣeré o ẹ̀mí lè lọ dúkìá lè lọ torí ẹ̀ أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير ẹ sọ fún àwọn ẹni tí wọ́n ń jà lógun pé wọ́n ń ṣàbòsí sí wọn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa alágbára sí ni láti ràn wọ́n ṣe ayàtọ̀ lọ́n fi ni ẹ máa jagun nù kò sì sí ní tó parí kò sí tó parí akéde tí wọ́n sọ pé jihad dé ní ọkùnrin ní òdòbí ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀sà tọ́ torí ẹ̀ iná ní ọ̀kan náà alárúbá sọ pé asadun alayya obìnrin ní bọ́kọ wí o wafil hurubi na'amatun ọmọ dúkòkò mi ọmọ dúkìní ọmọ mi gbogbo bá wá dé ọwọ́ adógòǹgò <laughs> so torí ẹ ogun ló ti yẹ kó ọmọ dúkìní kó ọmọ búramúramù kó tàgbọ́n wá pé yẹ́sì so a máa halẹ̀ mọ́yàwó tọ́lá sọ pé ogun dé yọ wà lẹ́kì mánu tilẹ̀kùn dáadáa wọ́n ni ọwọ́ àti mọ̀ ń pọ́n láti òní ìǹtẹ́lé ọ̀fẹ́ ṣe jihad tọ́ anabi sallallahu alaihi wasallam wọ́n ni àfilẹ̀ ẹ̀ má pa ọ̀kan náà à ń tọ́ lọ sógun bádàr ni wa ma yudrika la'alla Allah tala'a. على أهل بدر فقال اعملوا ما شئتم فقد غفرت لكم وما báyọ̀ lọ́n ti wo gbogbo àwọn tó kópa nínú ogun bádàrí yẹn ọlọ́run wá sọ fún wa pé i'malu ma shi'tum ẹ máa ṣe tó bá wù yín fa inni qad ghafartu lakum torí pé dájúdájú mo ti forí jìn gbogbo yín Allahu akbar wàláhì ọ̀la ńlá ni ọ̀la ńlá ni ó wá nù àdéhìí kan wọ́n kàn nù àwọn sàhábà kù Ali ibn Abi Talib radiyallahu anhu ó wá sí sọ̀látùl janaza sí lára ó wá sí Allahu akbar Allahu akbar Allahu akbar ó ti mẹ́fà mélòó la máa ṣe mẹ́rin kí ló dé ó ní innahu badri. ọ̀kan náà tó kópa ní ogun Badr ọlẹ́tọ̀s. tọ́ amantawi lẹ́yìn Allahu akbar alákọ̀ọ́kọ́ ẹran mi létí ake fatia lẹ́yìn Allahu akbar ẹlẹ́kejì àti as-salatu ya. ibrahimiyya Allahu akbar ẹlẹ́kẹta. as Sadu'a of Oku tok-tok Allah akwari elekengwun adake dia asalami. Taba isi Sadu'a be na kò bóró. Imamu Atimaru, kíláti kíláti head akin. Imamu na kò tí n tíṣẹrẹ asokú kọs. Imamu Atimru let me títí mélòó la lè gbèdé ganan rè la lè gbèdé mẹ́sàn torí pé òfin ṣẹ̀ríà sọ pé ẹni tó bá kú sójú ogun tá à ń pè ní ṣàhídì inṣàlá àìsè sọ láti sìn wọn lára àti níwẹ̀ àníbẹ̀wò lọ́rùn rẹ̀ á lọ gbé e síbẹ̀ tìbàtà tìbàtà gbọ́n tí ń bẹ lára rẹ̀ ẹ lọ gbé fún bẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa sallam wọn ni wọn gbé dìde ńjọ gbé ndàlù kìyàmù ẹn tó kú sójú ogun ni òkè ṣe kó ti délé o ti ṣèjọ mẹ́fà o so anabi ni tí wọn bá gbé sí máa ń sẹ́mu kẹ́jẹ́ wà lára rẹ̀ ọlọ́wọ́ gbé dìde ńjọ gbé ndàlù kìyàmù tẹ́jẹ́tẹ́jẹ́ alawuno lawuno dam wàrríhùríhùl misk àwọ̀ ẹ̀jẹ̀ ń àwọ̀ ẹ̀jẹ̀ náà ni ṣùgbọ́n tọ́wọ́ bá kàn yóò máa rún lọ́fíńdà àlùmísì <coughs> eléyìí jẹ́ tàwọn eléyìí kílẹ̀ bá wá yé wa anabi sallallahu alayhi wa ẹgbẹ wa wá lọ́dọ̀ ibnu Khuzaima <coughs> ẹgbẹ wa wá. lọ́dọ̀ ibn Khuzaima pànàbí sallallahu alayhi wa sallam lọ́jọ́ ogun Uhud ó sì solatul janaza sí ara Hamza ibn Abdul Muttalib tọ́jọ́ mọ ẹ̀yà bàbá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fa kabbara alayhi tis'an. anabi wa sọ Allahu akbar mẹ́sàn o sọ Allahu akbar mẹ́sàn eléyìí ni ntọ́ pọ̀ jù tá a gbọ́ pọ̀ ṣẹlẹ̀ mẹ́rin ńlẹ́nu gbogbo olùmọ́kò lé lórí wọ́n ṣe márùn wọ́n ṣe mẹ́fà meje ṣe méje wọ́n tún ṣe ọ̀rọ̀ wọn bẹ náà fuqaha yẹ bí àwọn Hanafiya wọn ní tí ìmáàmù bá ti ṣe tayọ mẹ́rin ọ̀rọ̀ ra sálámà lọ́pàtì kọ́mọ bá bídíà rẹ̀ ń so ẹ̀ ọ́n pé sunna ni o àdìsí mú gbogbo ẹ̀ wá o kẹ́ máa wo ìgbà míì àwọn olùmọ̀ ìyapọ̀ wà láàrin wọn pa pé nǹkan iṣẹ́ sunna ni àbí bídíà. ṣùgbọ́n tí ẹ bá wádìí kò lè jẹ́ súnà kó tún jẹ́ bídà lákòókò kan náà ọ̀kan náà ni jẹ́ nù méjèèjì ìwádìí ìjìnlẹ̀ ni ó fi hàn pé bídà ni àbí súnà. ètò ọ̀dọ́gba ni pé o gbọ́dọ̀ sálámà ṣáájú kí màmú tó parí sọ̀láàtì rẹ̀ kọ́dà kó ṣe pé wọ́n sẹ́tì ẹ̀ ma lórí mẹ́rin péré o mẹ́rin lọ gbọ́dọ̀ sálámà kí màmú tó sálámà فلا تختلفوا عليه. wọ́n gbé ìmáàmù síwájú kẹ́lẹ́ máa wà àwòkọ́sí rẹ̀ ni ẹ gbọ́dọ̀ ya pàṣẹ. ẹ nínú sọ̀látùl janaza òfin ọlọ́run dá nínú sọ̀látùl khawf sọ̀láàtì tá a máa ń ṣe lásìkò ogun òfin ọlọ́run dá lórí pé tí ìmáàmù tó bá ti ṣe kápé sọ̀láàtì zuhur là ń ṣe ó ṣe rákà méjì fún ìsí kan nínú àwọn ọmọ ogun àwọn dìde nígbà tí ìmáàmù ó jókòó díẹ̀ láti pé sọlá tiwọn tó máa pé sọlá tiwọn kálukọ sálámà yóò lọ dúró lójú ogun àwọn tí ò ti ṣe sọlá wọn wà darapọ̀ mọ́ imam láti bá a ṣe ètò sẹ́kù nínú sọlá. فسلم المأمومون قبل الإمام àwọn máàmù tá alákọ̀ọ́kọ́ wọn sálámà ṣáájú imam wọn á ní kí ló burú náà kí ló burú ká sálámà ṣáájú imam àá burú wọn ní bí àpèjúwe ní ìsìn. ìmáàmù ṣe sọ̀láàtì làìṣà ìwọ́ tó ọjọ́ kan náà àwọn máa mú ọ̀ àti ṣe sọ̀láàtì mọ́gìrì àmọ́ pẹ̀lú ìdí bóyá ìgbàgbé bóyá oorun bóyá wà nù mọ́tò gbogbo yẹn títí ẹgbà pẹ̀lú dírẹ́fà kò dúró fún yín kò dúró ọwọ́ sálọ àlá ọwọ́ darapọ̀ mọ́ ìmáàmù pẹ̀lú àníyàn mọ́gìrì nígbà tí ìmáàmù kò sí ń tọ́jú lọ́dọ̀ màlìkíyà kò sí ntọ́jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ hànàfíyà nítorí pé lọ́dọ̀ tiwọn kò tọ́ kí àníyàn máàmù àti ti ìmáàmù kọ́tàsì àníyàn ìmáàmù àti máàmù gbọ́dọ̀ jọ dọ́gba ìmáàmù ò lè máa ṣe sọ̀látùl magrib kí wọ́n máa ṣe sọ̀látùl asr ìmáàmù ò gbọ́dọ̀ máa ṣe sọ̀látùl ìṣá kí wọ́n máa ṣe sọ̀látùl magrib lẹ́yìn rẹ̀ kò àyàfi صلاة متنفل خلف مفترض sọláàtì ẹni tí ń ṣe náfìlà lẹ́yìn ẹni tí ń sọ̀ràn yẹn eléyìí òbúrúkà nìyẹn ọ̀yàpá àmọ́ sọ̀lẹ́tù mọ̀fútẹ́rẹ́rìn xọlfẹ̀ mọ̀tẹ́nẹ́fẹ́lẹ́n kọ̀tọ́ lọ́dọ̀ wọn. kò sì tọ́ kó o máa ṣe sọ̀láàtì kan tọ́jú ọ̀ràn yẹn lẹ́yìn ìmáàmù tí ń ṣe sọ̀láàtì míì lọ́dọ̀ hànàfíyà àti máàlìkìyà. Ash-Shafi'iyya àti Hanabila àwọn náà sọ pé àníyàn yẹn lè yapa nítorí pé àwọn ti rí nínú sunna anabi sallallahu alaihi wasallam nínú hadith tí imaam Muslim àti àwọn míì gbé jáde ike Mu'adh ibn Jabal radiyallahu anhu ama ṣe sọlá tìlẹyìn anabi sallallahu alaihi wasallam salatul Isha yóò tún wá padà sílé láti lọ́ọ́ tún ṣe máàmù fáwọn èèyàn ní salatul Isha yìí kan náà ìṣá ìkàlọ́ ọlọ́run sì ni kò ṣe lójúmọ́ kí ló ń ṣẹlẹ̀ mọ́ a jẹ́ pé ẹ̀kejì tí ń sẹ́yìn náfìlà nìkan tàlákọ̀ọ́kọ́ yẹn lọ́ọ́rán yẹn rẹ̀ ìgbà táwọn àjàmá ládùúgbò wọn wá tò sẹ́yìn rẹ̀ ṣé náfìlà làwọn náà ń ṣe àbọ̀ràn yẹn ọ̀ràn yẹn a pé kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ọ́ salatu muftaridin khalfa mutanaffilin sọláàtù ẹni tí ń sọ̀ràn yàn lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà àníyàn yapa àbí ọ̀yapa ọ̀yapa àwọn aṣọ pé ńgbà tá nìyẹn ti yapa mẹ anábì sì mà sí anábì ọba wí kò sì bá àwọn jàmáà náà wí ajá yìí pé àwòrán tí ọ̀jọ́rú eléyìí náà ó lè ṣẹlẹ̀ bíi maghrib lẹ́yìn ìṣà. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìwọ́kàn gbọ́tẹ́ nìkan sọ pé irú rẹ̀ lè ṣẹlẹ̀ ìwọ́n sì jẹ́ late comer ńjojúmọ́ mọ́sálásí ó tiẹ̀ ó jẹ́ absentee kèé wá wọ́n ti sálámà ní sọláàtì làásù kó tó jí fún sọláàtì bọ̀họ̀. agbọ́njọ́ kan ní Allahu akbar Allahu akbar òun sì ti ṣe sọláàtì bọ̀họ̀ asùrì wọn ṣe báyìí ọwọ́ asáwa ọ darapọ̀ mẹ́jọ̀má kí ló sọ fún you are a late comer kí ló dé tó fi jẹ́ pé ìwọ yìí ti sọ láti lásìkò rẹ̀ tó bá ní jẹ́ new reason ànígbà kò darapọ̀ mọ́ wọn nínú sọ láti tọ́ ya pa sí tiẹ̀ ẹnìkan wá yarí mọ́ ọ lọ torí ẹ̀kọ́ máa kí sára ọ wọn kàn gbọ́ tó ń sọ̀rọ̀ ńgbà tó ṣe pé kìí ṣe kíw náà lọ ń kọ́ gidi wọn á sọ pé ah after all kò sí tó burú kasi sọlátò lóhùr lẹ́yìn lẹ́yìn lẹ́yìn asr kasi asr lẹ́yìn magrib kò sí tó burú kasi magrib lẹ́yìn ṣáì sèk olófin àwọn abẹ hàtó burhanakum <laughs> ẹ sitira káyì sẹ́nu akbọ̀rí láti rí àbí ìṣìmáwí àbí àbí àṣìmáwí àbí àìsíyà àbí arisala àbí Mukhtasar Khalil ó lè rí tábì ẹ̀rẹ́ tí ó fi huwó. káàní ẹjọ́ sà gbọ́dọ̀ alẹ́ wá sí ẹjọ́ sà kí ló dé tẹ̀ lọ́kọ́ kí o. sọ eléyìí túmọ̀ ìgbà tí àwọn olùmọ̀ bá ń sọ pé báyìí báyìí nìkan báyìí báyìí kò túmọ̀ sí pé wọn náà kàn lè máa sọ. So kò túmọ̀ sí pé wọn náà kàn lè máa sọ nítorí pé ó ní nǹkan táwọn rí tá a fi ń sọ ẹnìkan sì sí tọ́yẹ kọ́ máa sọ fáwọn èèyàn wípé o lè ṣe àwọn sọ láti yẹn lẹ́yìn ẹni tí ń ṣe òmíì láì jẹ́ wípé ọmọ ìdí tọ́fà tó fi tì ṣe sọ̀láàt kọ́ jẹ́ ìdí tí ṣẹ̀rí àgbà wọlé tòwọ́ tí ṣe sọ̀láàt tó zòhò ó fi wá di àsìkò magrib ajẹ́ kó o tún jẹ́ àṣù àwọn afẹ́ tò lẹ́yìn sọ̀láàt tó magre fún sọ̀láàt tó zòhò kó tó máa bá sọ láti rẹ lọ kí ló dé ganan tó fi wá jẹ kó ṣe sọ láti lásìkò rẹ actually àsìkò yẹn mo busy àwọn bóòtù tí mo tú dalẹ̀ mi fẹ́ kó dàrú ha tó o bá ti kú kó bóòtù nù sáré so that kò ní í dàrú kò less skills torí pé òfin ṣẹlẹ̀ àsọkò bil ma'siyah la tunalu ar-rukhsah ẹni tó sẹlọ wọn èsè dẹkùn fún un wọ́n gbé gbóná fún ni inú rí ó dùn ajẹ́pọ̀ tí màmá pa sọ láti yẹn sí àsìkò rẹ̀ fi jáde lámàjá lẹ́lẹ́kẹ̀lẹ́ kọ́bọ̀ ìhà ayé ò sí fún ọ láti san tọ́ra ara àwọn ẹ̀rí tó sọ pé ẹ ṣe sọ láti lásìkò rẹ̀ nínú kìtàbí ọ̀sùnà ààrẹ rí tó sọ pé ẹni tó bá máa máa láti tì kọ́ san lẹ́yìn ìgbà tásìkò rẹ̀ bá jáde àárín àárín mànà màá ń sọ lẹ́tí. أو نسيها فليصليها إذا ذكرها لا كفارة له إلا ذلك ó ń sọ nípa ẹni tó gbàgbé àbòsùn hadithi kan ò sí tó sọ ń pa ẹni tó mọ àmà pàtó láti ti pé kò ní òsè kó ṣe kí alọ́daràn lè wọ́n máa tọrọ àforíjì títí láéláé bọ́ lọ́wọ́ foríjì ọ́ fawailun lil musallin alladhina hum àwọn salatihim sahun wáìlù àwọn olùmọ̀sọ yìí pé wáàdìn fi jahannam àfonúfojì kan nínú náà jahannam kò sí ní tán sọ sí tí ọ̀yọ́ ẹ̀dá wa sọ níbẹ̀ yọ̀yọ̀ táwa la wa le jù ní àbí awo alágbára kọ́bọ̀ ya alẹ́ lèyàn máa halẹ̀ ọjọ́ bó ti tó jẹ́ a sì máa pé ní òfin ṣẹ̀ríà tí wọ́n bá mú jàsùs wọ́n máa ń pa ni o tí wọ́n bá mú ọ̀tẹlẹ̀mú yẹn wọ́n pa o nítorí pé tẹ́ ẹ̀ bá pa aburú ńlá ọ̀sẹ̀lẹ̀ ọwọ́ abẹ́ yorùtẹ́kẹ̀bù akọ́fọ̀ bọ̀rọ̀rẹ́ yín lè jìnnà bí ẹ̀ṣẹ̀ dìhìmà eŋti ìnira tí ń bẹ ń bẹ kéré jù sékejì torí kí ètò burú ọmọ bá ṣẹlẹ̀ tẹ́ ẹ bá pa ẹni tó jẹ́ afimọ́fínlẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ẹtún atúlẹ̀ pé màá lọ́lọ́ ní dáàbò bọ̀ àfa gbogbo yín wọ́n padà wá pa sotori ẹ pa ọ́ kọ́mọ́bàárì information mú lọ fún àwọn ẹni tó ránṣẹ́ lè jẹba. tọ́ kí ni ìdájọ́ anabi sallallahu alaihi wasallam lórí àwọn ẹrúgun ẹrúgun onílẹ̀ni tá a bá mú lójú ogun a mú lójú ogun tó náà dúró láti rí i pé tọ́wọ́ ń bá bà wọ́n pa wá wọ́n á jọkùnrin àwọn amúláyè àwọn ẹni tí a bá amúláyè àwọn náà ń pè ní asra wọ́n sì máa ń pè ní asara jamu ni méjèèjì jẹ́ fún asir wa yut'imuna at-ta'ama mhm. ala hubbihi miskinan wa wa asira kò sí ìdẹ́rù o ẹrú mú ẹni ká mú lójú ogun ní ìsìn àti síìzì ẹ̀ kalẹ̀ olórí wa ọ̀gágun wa òní ọ̀wọ́ àwò kí lòun ò fi wọn ṣe. Ànábì sallallahu alaihi wasallam ọ̀pá àwọn ẹrúgun rí lẹ́yìn tá a ti mú wọn láàyè ó sì tú àwọn kan lẹ́nu wọn lọ́fẹ̀ẹ́ rí ó sì gba ìràpadà lórí àwọn míì. àwọn èyí tó gbàrà padà lórí wọn ẹ ó fi wọn pààrọ̀ àwọn ẹrógun táwọn kèfèrí náà mú láàrin àwa mùsùlùmí. ànábì sallallahu alaihi wasallam ń sọ àwọn kan dẹrú sàǹsàn eléyìí là ń pè ní al-istirqaq al-istirqaq torí pé ẹrú wọn ń pè ní raqiq istirqaq mímú wọn lẹ́rú tọ́. bó tilẹ̀ jẹ́ pé ntaari nínú síra anabi sallallahu alaihi wasallam ẹni kékeré mọ́kùnrin kan tó ti dàgbà bàlágà lẹ́rú. wọ́n máa mú wọn lẹ́rù àmì ìtọ́sẹ̀lẹ̀ sànàbì là ń sọ yìí ànábì ò mú ẹni tó ti bàlágà lẹ́rù rí ha àsìkò tí a gbógun lọ bá àwọn èèyàn kan ara àwọn ọmọ wọn kó ara àwọn obìnrin wọn kó àwọn ilé yẹn á sọ wọn dẹrú automatically àní ronú nǹkan míì lórí tiwọn gbogbo àwọn obìnrin tẹ bá ti kóhùn gbogbo àwọn ọmọ tẹ ti kóhùn àwọn di ẹrú tọ nítorí pé àwọn obìnrin àtàwọn ọmọdé yẹn lásìkò tíjà ń lọ lọ́wọ́ awárí káàmpù tí wọ́n káàmpù wọn sí ẹ gbọ́dọ̀ ló dá lórí wọn o kẹ máa bẹ wọn lórí ká aa anabi sallallahu alaihi wasallam ni ẹ gbọ́dọ̀ pa àwọn obìnrin ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọ kéékèèké ẹ gbọ́dọ̀ pa àwọn arúgbó. ẹlẹ́sìn yahudi àbí nasọ̀ra tí ń bẹ ń lè jọ́sìn rẹ tí ó jáde pa àyàfi tẹ́nikẹ́ni nínú àwọn èèyàn tá a sọ yìí náà bá gbé nǹkan jà òun náà ń wá ti pa yín ìgbà náà lọ lẹ́tọ̀ọ́ sí kẹ́yìn náà kẹ́ gbójú agan sí pa obìnrin gbé pé kìnìún ẹ ṣùtì kó kú dànù òun náà fẹ́ pààyàn tọ́ anabi sallallahu alayhi wa sallam ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ tó pọ̀ tó ti pa àwọn ẹrú. nígbà àwọn ti agun bádàrú tán ó ní kí wọ́n rárá wọn padà. wọ́n ń san ẹgbẹ̀rún mẹ́rin sí ọgọ́rùn mẹ́rin owó wúrà láti fi rárá wọn padà ó sì fáwọn kan láǹfààní kí wọ́n àwọn ọmọ mùsùlùmí ní mímọ akọ mímọ ká tó bá ti kọ́ yẹn mẹ́wàá tọ́mọ akọ tọ́mọ ká ẹ máa lọ lóyún ẹ máa lọ lóyún. ó sì fi Abu Izza akéwì ó tu sílẹ̀ lọ́fẹ̀ẹ́ lọ́jọ́ ogun Badr. ànábì sọ nípa àwọn ẹrú ogun bádàrú pé tó bá pé mọ́kàrín ọmọ àdì ó bá wà láyé ni tó wá bá mi sọ̀rọ̀ lórí àwọn tá a mú lẹ́rúgùn yìí tó ní kí n tú wọn lẹ̀ gbogbo wọn nìbá túlẹ̀ lọ́fẹ̀ẹ́ àmọ́ mọ́tẹ́rìmì yẹn ti kú nítorí wàá ṣẹlẹ̀ ní pé ìgbà tán jagun Badr tán tọ́lọ́ ń fa anabi sallallahu alaihi wasallam máa ń ṣẹ́gun anabi wa bi àwọn sọ̀hábà rẹ̀ léèrè nípa kíni kó wọn ti ṣe àwọn táwọn mú lójú ogun yìí láàyè àwọn kan nínú wọn gẹ́gẹ́ bí Abubakar àwọn sọ wípé sábà wò dáadáa rí pé fámìlì wa náà ni wọn ìbára náà wọn lé wa Mẹ́kà ẹni tó ti ṣe ń tó dùn ní ọ̀padà ṣe ń tó dùn mọ́ni bá a bá pa wọ́n ní ìsìn tí wọ́n bá kú wọn ò ní láǹfààní àti gba Islam ẹ jẹ́ kí wọ́n sanwó rà padà ìjọba sì kọ́ àwọn ọmọ ní mímọ̀ kọ mímọ̀ kà kọkọ wọn kọ máa lọ. gbàgbá bíi Umar radiyallahu anhu Umar sọ pé àwọn eléyìí ọ̀tá wa ni wọ́n lẹ́yìn náà ibà wọn náà lọ dájú tó lé wa lé tó lé wa kó nu dúkìá wa tó lé wa kó láàrin ọmọ wa àtìyàwó wa pípa ni ẹja pa wọn kálukú sinmi ah anabi sallallahu alaihi wasallam wọn gba ti Abubakar wọn kọ ní tí Umar sọ kàkàkà anabi ó ti bẹ gbogbo wọn lórí anabi gba ti Abubakar pé gbogbo àwọn ọmọ ń kú wa náà ni wọn. tọ́ gbà tí ànábì wa gbà tí Abubakar wọlé Umar bá lọ gbà tí Umar ọ̀darí dé sí lọ́ba gbà tí ànábì sallallahu alaihi wasallam àti Abubakar tán sorí kọ́ tí wọ́n ń sunkún Umar ní kí ni pa yín lẹ́kùn ẹ wí fún wa káwọn náà gbọ́ bẹ́kùn ọ̀bá wá ká gbọ́nra wa lẹ́kùn. anabi sallallahu alaihi wasallam wa sàlàyé pé báyìí báyìí àbí abubakar ọ sàlàyé abánabi ọ sàlàyé pé báyìí báyìí ẹ mọ sọ fún anabi kẹjẹ apá wọn ni ọlọ́run ti sọ pé kọ̀tọ́ sànàbì kó lẹ́rú tó tún á lọ dá sí títí tọ́lọ́ ìgbọ́ láyè nílẹ̀ tọ́ Umar radiyallahu anhu ìmọ̀ràn rẹ̀ ó ṣe déédéé pẹ̀lú ní al-Qur'an nìyí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì ti ṣe ń tó ṣe eléyìí ò ti lọ nínú òfin ọlọ́run tó lórí bá rí pé ká pa gbogbo àwọn ẹrù wọn á pa wọn tó bá rí pé òun fẹ́ tu wọn lẹ̀ lọ́fẹ̀ẹ́ yóò tu wọn lẹ̀ lọ́fẹ̀ẹ́ tó bá rí pé òun fẹ́ fi wọn pààrọ̀ nǹkan kan yóò fi wọn pààrọ̀ rẹ̀ tọ́ba á rí i pé òun fẹ́ sọ gbogbo wọn dẹrú yóò sọ wọn dẹrú eléyìí jẹ <coughs> ìsọnidẹrú eléyìí ti ṣeré àwí ìsọnidẹrú eléyìí táwọn òyìnbó tí wọ́n lò lórí àwọn baba ńlá wa àwọn africans kí eserú ẹ̀ islam sọ̀rọ̀. So. ìsọnidẹrú táwọn òyìnbó padà mú wá ìsọnidẹrú tí ìfọwọ́ ọlá lójú ni a superior jù yín lọ a dáa jù yín lọ ń ló bí slavery tó òyìnbó gbé wa torí pé nínú ìgbàgbọ́ àwọn òyìnbó ni pé àwọn èèyàn tí èsè dúdú láwọn èèyàn funfun èèyàn dúdú funfun ńlọ òyìnbó pínlẹ̀ ayé sí i kí wọ́n á ṣe pé àwọ̀ rẹ̀ funfun ni wọ́n gbà lérò pẹ̀lú funfun yẹn o funfun oná ní gbogbo ẹni tẹ́yìn ju rẹ̀ bá dàbí ti mùsùn tẹ́yìn ju rẹ̀ tó jẹ́ aláwọ̀ aró tó jẹ́ blue ilé ìlú òyìnbó ń pè ní èèyàn funfun ọba àjẹ́ ọmọ ìlú òyìnbó ọjọ́ ọmọ Amẹ́ríkà Canada Australia sẹ́yìn jù rẹ̀ bá ti jẹ́ ti mùsù you are a black person mo rò pé yé bóyìnbó ṣe ń categorizing so àwọn abìlíìfù kó àwọn tá a dúdú yìí kò sí bá a ṣe lè gbọ́n tó tá a lẹ́gbẹ̀ẹ́ táwọn torí rẹ̀ ìgbà kan dé pẹ̀lú ìbọn kò dúró gbẹ́jọ́ wọ́n kó àwọn baba ńlá Africans tó bá ti gbé bàǹkan fọba ọba lè kó ọmọ ìlú rẹ̀ bíi twenty ìdákùn tó rọ lọ tó gbé yẹn twenty lọ <laughs> so ó pe àbíjá ẹ máa fẹ́ sánú kó wọn lọ tẹ máa kó wọn lúlù òní tó wíwọ́ fẹ́ lòmí tẹ́ ń wò kọ́ rẹ̀ yín lóyìnbó òyìnbó ò lọ rẹ̀ yín ìkà òyìnbó nínú oríkì rẹ̀ ni ajẹnifẹ́ni bí èkúté gan-an bẹ́ẹ̀ lóyìnbó rí ọkàn jẹ́ pé tí èèyàn bá nífura kò ní gẹ́tì àwọn fáàkì yẹn òyìnbó òfin kankan fẹ́ràn ẹni bọ̀dì ó lè ó lè lóyìnbó gbogbo títì tí wọ́n ṣe ní nàìjíríà káfí nàìjíríà ṣàpèjú bó ní gbogbo ẹ̀ lead lọ tó bá ṣe títì láti mẹ́ẹ̀dógòrì bó ní lọ Lagos tó bá ṣe títì láti Jos bó ní lọ Lagos. Abakaliki Lagos tí wọ́n bá ṣe títì láti ilẹ̀ Yorùbá yìí wọ́n ní lọ Lagos Lagos náà àpápá ibi tí wọ́n ti tètè bọ́ sí etí òkun wọ́n fẹ́ dín wọ́n dín nǹkan wa kò ní àwọn olè nísìnyí àwọn sọ pé tẹ́jú ẹ̀ là wa àlò àṣẹ ló owó wa làwọn fi mú sagbára nígbà táwa slack ẹ lọ wòran láwọn ìlú tí wọ́n ti ń wa tin and coal wọ́n gbẹ́ ilẹ̀ ní ìtọ́ pé tí tírélà hundred bá ṣubú bẹ́ẹ̀ ẹ̀ ní rí látọ̀kan níbi tí àwọn kòtò yẹn jìde wọ́n fi kó gbogbo àǹfààní wa àpèjúwe irú rẹ̀ pọ̀ njọ́ wọ́n gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbogbo ẹ̀ England England England tábà wá wí tán nígbà tó ọmọ inú rò wọ́n máa sọ pé ah, brọ́dà mi lọ lu ọba ṣé ìlú tiwa nílò ẹrú. torí di eléyìí tẹ bá lọ sí Badagry yọ yẹ ẹlẹnu níbi tí wọ́n ti ń kó àwọn baba ńlá wa dà sínú ọkọ̀ omi tí ti ń kó wọn lọ dáko rèké tí wọ́n fi wọ́n ṣe labourer without payment tọ́ba tó wúkọ́. nínú ọkọ̀ omi wọ́n sọ sínú òkun ni káwọn ẹjọ́ jẹ ọ́ wọn kà kankan dòní òyìnbó kankan rẹ̀ jẹ́ torí England kan àbí France àwọn ah òyìnbó kọ́dọ̀ ọlọ́pàá tó bá dáhùn uh, good morning can I see your particular nickname ọjọ́ ẹbí ọjọ́ ẹbí ó ti ṣe jẹ́ ń bẹ́ẹ̀ jẹ́ òyìnbó nígbà àwọn mú àwọn baba ńlá wa lẹ́rú ẹrú àwa lágbàdo yìí lọ́nà ẹrú tí islam máa mú yàn kìí ṣe tagbára kìí ṣe ti pé mo lágbàdo ọ lọ àmọ́ nǹkan kan ní bẹ pẹ̀lú ẹni tá a mú lẹ́rú lọ́sọ̀dọ̀lẹ̀ torí àwọn sọ pé ìmúnilẹ́rú nínú islam ajzun hukmi fóòmù bil insan sababuhu kufr. òfin sọ́ọ̀dọ̀lẹ̀ nítorí ipò ọba àjẹ́ kèfèrí ńgbà tá a rọ̀ ọ́ mu. òfin tí sì sọ ní dọ̀lẹ́ o èèyàn ní máa mú kèé mẹ́ràn kù. ìtumọ̀ ẹrú nù nù Islam ìdí inú tó fi jẹ́ pé nù Islam tó máa mú yàn lẹ́rú Islam tún ní ẹ máa ṣe dáadáa sí wọn. gbogbo àwọn ẹrú tẹ rí yẹn tí gbogbo wọn wá padà wá di mùsùlùmí tí wọ́n padà fún gbogbo wọn lómìnira àwọn gangan ni wọ́n tún padà lọ di àfáà tó nínú Islam a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ rí lórí bó ṣe jẹ́ pé gbogbo òpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mà àwọn ẹrú ni àwọn ni wọ́n jẹ́ àgbà olùkọ́ fún gbogbo èèyàn nínú àwọn àmàkọ̀kan tó máa ń dákọ̀ gbogbo wọn fún yọ́ yà yín lẹ́nu alqama náà sọ fún kí alhassan sori tó náà sọ fún yín pé tawus gbogbo àwọn olùmọ̀láńlá ẹrú ni wọn ìsìláàmù ṣe dáadáa sí wọn ẹsùn máa rí inú ìsìláàmù a ìsìláàmù da púpọ̀ àwọn ẹni tí wọ́n ti wà lẹ́rú lọ́dọ̀ yìí àwọn ọ̀ràn kan wà tẹ́yìn bá dá nínú tẹ́ sára rẹ̀ ní kẹ́ bọ́ okùn lọ́rùn ẹrú. tí ń sin ẹnìkan pààyàn fatahriru raqabatin mu'mina ẹ wá ẹrú tó bá jẹ́ mọ́mìnì ẹ bọ́kùn lọ́rùn rẹ̀ ẹni tó búra tí ò mú ìbúra rẹ̀ ṣẹ to náà فإطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة. ẹni tó fẹ̀yìn ìyàwó rẹ̀ tó fi wé ti ya rẹ̀ ńkọ́ fa tahriru raqabatin min qabli an yatamassa ẹni tó lọ màmá jẹun lọ́sàn-án Ramadan anabi sallallahu alaihi wasallam sọ fún pé bọ́kùn lọ́rùn ẹrú ó ní wà ànábì ní ńlá lórí ọrùn kankan ju tèmi lọ. ajẹ́pẹ́ nù nǹkan téèyàn ó sè téèyàn bá máa ma bóbìnrin rẹ̀ lò lọ́sàn-án Ramadan ó ní itqu tó o bá tó lè ṣe ìgbà náà lọ́kàn siyamu shahrayni mutatabi'ayn siyamu oṣù méjì gbáko ńtẹ̀lé ńtẹ̀lé ó tún lè ṣe ìgbà náà lọ́kàn it'amu sittina miskina fífún aláìní ọgọ́ta ló ń jẹ a Islam dáa púpọ̀ ìdí nu tí bá fi tó àsìkò gbogbo wọn láti fún lómìnira. tí wọn káwọn òyìnbó tí wọn ń slave àwọn èèyàn ọlọ́lọ́ mọ iye ọdún tí wọ́n ṣe tí wọ́n fi ń slave àwọn èèyàn ní àwọn Europe America eh, Malcolm kìnnìkan ní àwọn dúdú America sẹ́wọ̀n kó ń gbígbé ẹ fún alómìnira ẹ fún alómìnira àwọn náà wọ́n padà tún pa ó burú débi pé ti ní ìsìn bọ́tù ni tó bá wọlé oúnjẹ <laughs> tó bá wọlé oúnjẹ ń gbà yẹn sọ́mà ti fi kéèyàn dúdú wọlé wọ́n ti kọ́ síbẹ̀ pé no room here for the black. bó ṣe ń wọlé báyìí gbogbo yẹn ó sì máa dìde wọ́n máa jáde torí pé ọ̀bọ ti wọlé báyìí wọ́n fẹ́ máa bá àwọn èèyàn jẹun gbogbo eh, kí náà ń pè Muhammadu Ali ti ń ti ń ja ìsẹ́wọ̀n a òun náà ó ṣe mẹ́wàá kí ló dé ten discriminate wa ṣé àwọn ẹsẹ̀ yẹn ni kíláàsì táà la pẹ́ǹtì ara wa ni àbírú pẹ́ǹtì wo la fi pẹ́ǹtì ara ni <laughs> subhanallah tó tó bá fọ́ kakọ́ọ̀pù àwọn ò ní fi mú mi kọ́dọ̀ tún burú débi pé ẹnìkan ń sọ ìrírí rẹ̀ ó láwọn lọ sílùú òyìnbó látọ̀kan African country ìgbà tí àwọn tí wọ́n á fún yàn lága nọ́mbà àga tí yàn fi jókòó nínú bàálù afọ wọn afọ ìsẹ́gbẹ̀ẹ́ òyìnbó kan sẹ́wọ̀n kẹ́nu bàálù èyàn dìde tó bá tún jókòó wọn tún ní òdera rẹ̀ ń bẹ́lí ọ̀daràn òyìnbó wọn ò jókòó tó wọn sì jókòó sẹ́gbẹ̀ẹ́ ọ̀bọ ah! láìláìlá òyìnbó ni wọ́n rí tó nǹkan ti rẹ̀ la ọ̀gbọ́n àwọn tí ọkọ̀ ọkùn èèyàn tó lọ ń dá tẹ́sí mọ̀ pé àwọn Africans kẹ́yìn náà bá lọ lóyìnbó ẹ̀rì tí wọ́n ti rọ́yìnbó wọn máa ṣe bí wọn bára lẹ́yìn rẹ̀ báyìí máa ṣe bí wọn bára ok sir yes sir òbí sir kọ́lá ń fọ́ mi so torí ẹ̀ nígbà tí wọ́n á tún fẹ́ kó àwọn bàbá ńlá wa wọ́n wá selective ẹ̀rí pé àwa ní ìsẹ́ àtóbi lọ títí bóyá nu gbogbo alẹ́ rèèyàn mẹ́ta táwọn à tán fi àgbà gbà tó òyìnbó bá fẹ́ kó yàn gbà yẹn àwọn tán fi àgbà wọn máa kó ẹwọn black americans wọn máa tóbi àbí wọn tóbi wọn mú ìgbà àwọn bàbá ńlá wọn ti ṣe rí òun ló já wọn gbà táwọn náà fi ṣíwòjì ẹ mọ̀ á ò pé irú áfíríkà wo làwọn eléyìí ti lọ àwọn máa tóbi gan ni àbọ̀njẹ McDonald's kan jẹ lọ́sọ̀ wọn di gbangba rárá máa bàbá ńlá ṣe rí nu wọ́n á select torí pé ẹni tí ó máa ṣiṣẹ́ lọ nínú oko òrèké tí ò gbọ́dọ̀ sọkọ́ rí ọ tó bá lọ ọ wọ́n lù ọ́ fẹ́ pọ̀. wọ́n máa bú maka wọ́n máa bú madina torí parí. ọmọ máa maka wọn máa madina torí london kini bẹ irọ́ lásán ní àpé wọn àgbẹ̀ ń london wọn èyí irọ́ lásán ẹ sì rí i pé gbogbo kálukú yín náà ní ìsìnbó lẹ́fẹ́ lọ láàrin sọlọ ẹ̀ mọ́ pààrọ̀ ẹlòmíì lérò pé tó bá ti sọ̀kalẹ̀ ń bẹ owó dé bí o kọ àdúgbò kan lẹ̀ ìgbà mi ìyá dé ni o wàhálà dé ni o kọ́lọ́ máa pè tí wàá yà tí wọ́n fẹ́ fààyọ ni pé ìpìlẹ̀ àwọn òyìnbó yẹn àníyàn wọn dá sí wa àníyàn wọn dá sí wa ọ̀la nínú ẹlẹ́sẹ̀ rí i tá lọ wájú náà a lọ wájú àní wọ́n ń ṣe independent àbí kí ni wọ́n máa ṣe ṣe ìgbà yẹn àwọn Saudi yẹn wọ́n ń ṣe ti Nàìjíríà lọ́dún wọ́n á pe ẹnìkan náà tó ti jẹ gọ́vnà nàìjíríà yìí rí àwọn BBC English gbogbo àwọn olùsìn fíìlì lónìí nàìjíríà ń sẹlẹbírẹ́tì fóun ti pọ́ ọdún báyìí táwọn lómìnira ó ní òun regret ah regret wa o ẹrù bàbá rẹ̀ ni ó nítorí táwọn bá mọ̀ pé púpọ̀ nàìjíríà tó bá wọn àwọn ò ní jáde ńgbà táwọn jáde abẹ́gẹ́ tẹ̀ yẹn ni pé àwọn ọmọ wọn mọ táàpù owó wa bàjẹ́ ju máa ṣe táàpù ẹ̀ lọ. torí ẹ ẹni tó bá ṣe dáadáa sí wa nù wọn ọlọ́run kọ̀ ká ṣe dáadáa sí o. mọ́ẹ̀ ti ń lépa wa láì dáa wọ́n fẹ́ sọ́wọ́ tiwa di táwọn máa ná táwọn máa pariwo báyìí tí ọmọ jẹ wá báyìí à àníjọ́ gbádùn o gbogbo àwọn olórí táwọn náà ṣe ń sọpọ́tì wọn ọ̀nkà ń so lórí wa ó sì ń sẹ́rú fóyìnbó so gbogbo àwọn eléyìí náà á ní fojú rẹ wò wọn o torí pé lórí tiwa níwọ ó ṣe lè jẹ́ pé àti ìlú òyìnbó wọ́n ti máa fún ọ ní directive táwọn ní fóyìnbó ń directive ha ilẹ̀ lárúbáwọ́ wù yàn wàláhì àwọn lárúbáwọ́ tẹ rí yẹn wọ́n design lu wọn dáadáa ju tiwa lọ. tó ti àwọn náà ó lè jẹ́ England ó lè France àwọn náà colonize wọn wọn ò tó ẹrú tí kẹnu bọ̀rọ̀ wọn bá bí wọ́n ṣe máa ṣe fáwọn tí máa irú àwọn odidi Nàìjíríà tó yẹ pé ní ìlú ti pọ̀ ń bẹ́ jù láfíríkà England Rondo tí ò sì tó gbọmọ̀sọ́ land lẹ́ẹ̀mejì ìlẹ́ máa halẹ̀ máa halẹ̀ mọ́ odidi Nàìjíríà nǹkan tẹ́ fẹ́ sin kẹ́ sí dáadáa o ẹ sì fi wáyà mọ́nítọ̀ tí mọ́nítọ̀ àwọn ọmọ kíláàsì àwọn olórí wa náà wọn pe agbọ́ á mm, rí kí wọ́n ṣe dáadáa à lárúbáwá sọ fún wa pé sẹ́yìn ọmọ kó léde tó dádúró lélẹ́yìn ni tó lómìnira rẹ̀ ẹ má tún kẹnu bọ̀rọ̀ wa máa o ẹ sì rí táwọn òyìnbó yẹn bẹ̀rù àwa òmìnira àmọ́rú ìta àgbà àmọ́rú ìta àgbà wọ́n sọ pé la hurriyyata li sha'bin ya'kulu min wara'il bahr gbogbo àwọn àlùmọ̀ tó yẹ kí wọ́n retí kó oúnjẹ wọn dé látòkèèrè wọn ò lómìnira àlásìrí náà ní a lè communicate àfi pẹ̀lú èdè òyìnbó tọ́ba mọ gbogbo ọmọ tọ́ba ti sùn ìwọ rẹ a local man abẹ́ẹ̀kọ́ ni ìwọ tó ti wà ní òṣùpá àbí òye so gbogbo eléyìí túmọ̀ sí pé òmìnira wa kù à ń lè bóyá lè bá ká tó kù ó lè sọ èdè rẹ lórílẹ̀‐èdè rẹ kọ́ jẹ́ni tó lajú àfi kọ́ sọ èdè àwọn òyìnbó náà òmìnira náà dà iná là fi lè ṣe nǹkan kan náà sáǹsì kándù ni nàám àti ẹlòmíwá yunifásitì ní ti dìpátímẹ́ǹtì tó wà ó ti yẹ ká pé wọn náà ti lè ṣe mọ́tò ó rí mọ́tò ń sani ìwọ́tọ̀ yẹ kó ti wá create made in Nigerian car yíbò kan gbẹnugun àbíbì kan ń ṣe mọ́tò mọ́tò rẹ̀ sì dá gan ó ní percentage àwọn kan tí ń produce lára mọ́tò yẹn tó yẹ pé locally production ni àwọn kankan ní kàmáńkó alátòkèrè. ìgbà táwọn kan tán wà lásàmbílì kan wọn láwọn ra kan tí kó owó burúkú nu owó nàìjíríà gba gbà wọn ó ní kí wọ́n ra tó fi kọ́rẹ́jì yìí àwọn Senegal Gambia àwọn Côte àwọn ń rà àwọn ọlọ́lá wọn àwọn olórí wọn àwọn Japan làwọn ti lọ kó wa <laughs> pé àwọn ọmọ mi wà ní yunifásitì ni tó jẹ́ pé ó yẹ kí òun náà ti wà nù àǹtọ́ pé ó ti ń ṣe experimental work lórí ẹ̀rọ katakata torí pé ẹ̀kọ́ tó kọ ní sùkùl yẹn ó yẹ kó ti máa apply rẹ̀ ah so ẹnikẹ́ni ti bọ́ lọ́kọ́ wa náà ní England gbogbo ọkọ̀ máa fi sòyìnbó orú ètí wọn èso ọ̀ǹtòsí ni kò sí nǹkan kankan tó ṣe. so subhanallah so inshallah our generation tó wà nísìn ẹ surprise wa dáadáa inshallah so ọlọ́run bó sì ràn yín lọ́wọ́ yóò ṣe kíkẹ́ kọ́tán tẹ́ káwọn gbogbo wọn ti sá lóyìnbó yìí náà tó bá sì débẹ̀ yóò máa sáré bí ó ṣe gba káàdì àtijọ́ máa lọ́ọ̀nù àwọn kankan náà ń jà o. nàìjíríà dáa pọ̀ ó dùn o ọ̀rọ̀ tí mo ń sọ e mà túmọ̀ rẹ̀ tẹ́ bá dé lu òyìnbó nàìjíríà dáa kò sírù rẹ̀ láyé yìí ó dùn kò sírù rẹ̀ láyé yìí ó kàn pé àwọn kankan ní fa wàhálà fún wa orílẹ̀-èdè yìí dáa ju ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lọ láyé torí ẹ̀ tẹ́ bá kẹ́kọ̀ọ́ ẹ̀yin náà ronú bẹ́ẹ̀ sì fẹ́ gbé ẹ á jẹ́ pé consumers kàn jẹ́ náà láfikún àwọn ò ní producing kankan táwọn bá ti rí wa talented wọn á fún ọ ìwé ọmọ ìlú wọn ò ní wálé má ọkọ máa pè ní bọ́ bá ti ó lò ó pè má kọ̀dá o ọlọ́nkọ́ bá tún tiwa náà sí ọlọ́run ẹlẹ́dàá wa lọ́wọ́ àwọn ẹni tí wọ́n dàgbàsókè tí ó tó ga tí ó fi ṣẹlẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وما كوكو صلاتي Allah